إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو قصة لنوبة طريقة فاسواج والنبي محمد صلى الله عليه وآله وسلم gbogbo àwa tí à ń láǹfààní láti máa gbọ́ra wa akíra wa wípé eléyìí ni ìjòkó ẹlẹ́ẹ̀kẹjọ ní halqa ẹlẹ́ẹ̀keje halqa ẹlẹ́ẹ̀keje níbi tíra al-usulu al-thalatha tí à ń bá kíkà rẹ̀ lọ tí sheikh islam muhammad ibn abdul wahab tó ṣe pé àwọn náà ni wọ́n kọ tíra náà tó ń jẹ́ tíra. توحيد يعني كثير عقيده سبوا في الله فلا تبروا اكل قلوبهم السلام عليكم ورحمه الله وبركاته كثير انا سوا تي امولو نبي تي اكا نبلوني هنا الثانيه ان الله لا يرضى ان يشرك معه احد في عبادته لا ملك مقرب ولا نبي مرسل والدليل قوله تعالى وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله wọ́n ní nǹkan tó ń jẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣe mà wá tí a wà níbí ní ìjẹ́jọ́ a rí i pé a ṣàlàyé àwọn nǹkan mẹ́ta tó ṣe pé dandan ni fún mùsùlùmí tí yẹn gbọ́dọ̀ mà ṣùgbọ́n kan náà tí yẹn sì gbọ́dọ̀ máa fi ṣiṣẹ́ a ní alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà la ṣàlàyé níjọ̀jọ́ òun náà ni pé ká mà ká sì máa lò ipe olúwọba lámẹ̀dájú pé òun lọ́ba tó dá wa bákan náà ló ń ṣe ìjẹun fún wa bákan náà kò wá fi wá kalẹ̀ lásán bóyá ni pé wọ́n rán òjíṣẹ́ sí wa ipe òjíṣẹ́ yìí ẹni tó bá tẹ̀lé tiẹ̀ òun tó òun yóò ṣoríire yóò sì wọ àlìjẹ́nà ọlọ́wọ́n ọba àmì ẹni tó bá kọ̀ yóò rí ìyà ọba eléyìí ni tí a ṣe ní àlàyé ní ìjẹ́ ìjọ bi'idhnillahi ta'ala ní òní òun náà ni asaniya ẹlẹ́ẹ̀kejì nínú àwọn nǹkan tó yẹ kí mùsùlùmí ọmọ tí mùsùlùmí sì gbọdọ̀ máa fi ṣiṣẹ́ òun náà ni pé kí mùsùlùmí mọ̀ pé anna Allaha ipe ọlọ́run ọba la yarda kò lè yọnu an yushraka ma'ahu pé kéèyàn ó wá orogún pẹ̀lú rẹ̀ an yushraka ma'ahu kéèyàn ó fi ṣe kéèjì rẹ̀ ahadun ẹnìkankan fi ibadatihi níbi ìjọsìn fún ọlọ́run ní òun ò gbà òun ò yọ́nú sí rárá kéèyàn máa fi ẹnìkankan ṣe ẹnìkejì òun fi ibadatihi nípa pé ẹ bá fẹ́ sin èmi ọlọ́run ọba ẹni pé tí ẹ bá fẹ́ jọ́sìn fún ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run òun nìjọsìn a kì í fún ẹlòmíì kankan ní ẹ̀tọ́ rẹ̀ fi ibadatihi níbi pàrọ̀ ń jẹ́rú fún un a kì í jẹ orúfẹ́ lómi pẹ̀lú ká máa sìn la malakun muqarrabun kódà ọlọ́run ọba azza wa jal kò ní yọnu sí kó jẹ́ pé màláìkà tó súnmọ́ lọ́run ṣẹ̀pọ̀lọ́wọ́ bá fẹ́ràn àwọn màláìkà ẹni rí ni wọ́n la ya'zuna Allaha ma amarahum wọn kì í yapa àṣẹ tọ́lọ́run ọba bá pa wọ́n yaf'aluna ma yu'marun gbogbo ohun tí ọba bá pa wọ́n láṣẹ náà ni wọ́n máa ń ṣe àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà a gbọ́dọ̀ rí màláìkà gẹ́gẹ́ bí ẹni tí yóò máa gba ẹ̀tọ́ ọlọ́run ọba àwọn ènìyàn ní àwùjọ wa àfikọ́lọ́n kó ṣàánú wa àwọn èèyàn ń gbé ìjọsìn ọlọ́run ọba fún màláìkà o àwọn ọ̀nà wo ni òun náà ni ẹ máa rí àwọn ẹlòmíì tó ń bá láwọn ń ṣàdúrà wọ́n máa ní yá jìbìrìlù yá míkáìlù tó burú àwọn nǹkan wọ̀nyí kí wọ́n máa sọ pé jìbìrìlù míkáìlù kí wọ́n máa fi sínú àdúrà sọ eléyìí ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba ni àbí èyí tí mo fẹ́ sọ yìí àwọn tó ń bá ń rìn ìlànà kan kọ́lọ̀ kọ́ ṣàṣàánú fún yàn ìlànà pé àwọn wá náà kàlí káàkiri ẹni pé àwọn wá oògùn àṣírí káàkiri náà ń pè ní àṣírí náà ń pè ní náǹkàlí tó eléyìí yóò máa hàn sí gbogbo ẹni tó bá lọ sí ilé kéwú tó ṣe pé kò kí ń ṣe ilé kéwú súnà nípìnlẹ̀ náà ni yóò hàn sí tó bá ń gbé àwọn náǹkàlí yìí kalẹ̀ wọ́n wá ń ṣe kíníkan tí wọ́n ń pè ní átìmí wọ́n wá ní allahu wọ́n ní allahu kún wọ́n ní jìbìrìlù fayakunu irú eléyìí ẹ̀tọ́ ọlọ́run náà nìyẹn ń gbé fún jìbìrìlù yẹn ẹ gbọ́dọ̀ sọ láéláé ẹ gbọ́dọ̀ ró ẹ gbọ́dọ̀ ló irú nǹkan báyẹn kí wọ́n ní pé ya ń pe ọlọ́run èèyàn tó ń jìbìrìlù ṣe kejì bóyá ni pé ẹ̀tọ́ ọlọ́run náà nìyẹn ń gbé fún wọ́n kọ jìbìrìlù sí ẹgbẹ́ ọ̀tún wọ́n kọ mikaelu sẹ́gbẹ́ òsì wọ́n kọ ìsìráfìlù sẹ́gbẹ́ ẹgbẹ́ kẹta wọ́n kọ àtàláyù sẹ́gbẹ́ kẹrin. ṣé eléyìí ṣe ti ń túmọ̀ náà ni pé àwọn màláìkà yìí àwọn náà ní nǹkan tí wọ́n lè ṣe nínú bùkátà yìí. ara n ti ń bẹ níbi aburú nankali táwọn àfa máa ń pariwo wípé ànífẹ́ à ń wá nankali à ń wá àtìrí káàkiri aburú láńlá ni o mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí yányán kó má dé ìdí rẹ̀ nítorí pé kí ni ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni ìṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba ni náà ni àwọn wa náà ń kà lékàkiri mùsùlùmí gbọdọ̀ jìnnà sí tẹfẹ́tẹfẹ́ tó torí pé kí ni ìyá máa pe ẹlòmíì tí kò kì í ṣe Allah subhanahu wa ta'ala ọlọ́run bá ní pé ànímọ̀láyíkà ẹ gbọdọ̀ fi ṣèkejì mi kọ́dà wala nabiyyun mursalu ànábì tí ni ọlọ́run bá ránṣẹ́ gan tó ṣe pé lòdòdó mi ni mo gbé ìdè ni mo fẹ́ràn rẹ̀ mo ṣe ní òjíṣẹ́ mi ẹ gbọ́dọ̀ fi ṣe kejì mi o yẹn ni pé yẹn ò kí ń pe ànábì sallallahu alaihi wasallam àbí ànábì kan náà ànábì ọlọ́run ọba kí wọn ní Muhammad gbà mí ànábì ò kí ń gbé àyà ọlọ́run ọba lọba tó máa ń gbé àyà eléyìí náà nìkan tí àwọn àfẹ́sìn tó máa ń pariwo tó máa fi ń polongo pé tíra kan tó ń pè ní tó máa ń ní tíra àdúrà ni kí tíra àsàlátù ni ó yẹ kí mùsùlùmí ó jìnà sí yányá torí pé kí ni gbogbo tí ń jẹ́ ẹ̀tọ́ tọ́lúwọ́ bá ní tó ṣe pé òun lọ́ba tó ṣe pé a máa ń pè lọ́ba tó ṣe pé a máa lọ lè ń ké bá gbogbo ẹ̀ náà ni wọ́n gbérò yẹn fún anabi sallallahu alaihi wasallam ẹ máa gbọ́ allahumma salli ala muhammadi kashiful ghammi sí anabi sallallahu alaihi wasallam tí wọ́n ní kashiful ghammi àbí ọlọ́wọ́n ọba àbíkọ́ ni allahumma salli ala muhammadi káàṣìfò lọ́kọ̀rọ́dì tí ó pẹ́ ní tó máa ń sí payá ìbànújẹ́ ní tó máa ń kó ìṣòro kúrò fún yàn ọlọ́run ọba ní gbogbo eléyìí ọlọ́run ọba ọ̀yọ́ ń sírun nǹkan báyìí mùsùlùmí gbọdọ̀ jìnnà sí i ọlọ́run ò ní fẹ́ kéèyàn ó ṣe bẹ́ẹ̀ fẹ́ kéèyàn ó mú ẹ̀tọ́ ọlọ́run kéèyàn gbé fún anabi sallallahu alaihi wasallam àbí anabi míì náà ló fi ní la nabiyyun mursalun anabi kan tí wọ́n rántí nígbà kẹgbé ẹ̀tọ́ mi fún inú mi ò ní dùn sí irú eléyìí لأن النبي صلى الله عليه وسلم دائما كان يحفظ جناب التوحيد يقول النبي إن فيو انتو مو يمولون لك وشو النبي منصو فوا وصحب عليه نيجو كان علي بن حاتم ولو باو ريوا رين بني منصو شيء مسلم علي بن حاتم وني أنا رجلا وني أراقني كان خطبة أنصر عند النبي صلى الله عليه وسلم هو أن النبي من صار فقال wọ́n wá sọ pé man yuti'illaha wa rasulahu lẹ́yìn tó bá tẹ̀lé òjíṣẹ́ ọlọ́run ẹni tó bá tẹ̀ man yuti'illaha ẹni tó bá ń gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu tó ń tẹ̀lé ìlànà ọlọ́run ọba wa rasulahu tó sì tún tẹ̀lé ìlànà òjíṣẹ́ faqad rashad ń tọ́hún ti mànà ń tọ́hún ti ti tí ń ṣe ọlọ́wọ́n ọba tí ń ṣe òjíṣẹ́ rẹ̀ fákọ́dọ̀gáwà ń tọ̀ ń ti nù ẹ̀wọ̀n kan ìgbà tó kó fẹ́ bẹ̀rẹ̀ alákọ̀ọ́kọ́ ó ní man yuti'i Allah ẹni tó bá tẹ̀lé ọlọ́run ọ̀dà kan ọlọ́run wa rasulahu ọ̀dà kò jíṣẹ́ yẹn nípa Nabi sallallahu alaihi wasallam ó ní ẹni tó bá ń tẹ̀lé àwọn méjì faqad rashad ń tọ̀ faman ya'sihima ẹni tó bá ṣe àwọn méjèèjì faqad ghawa ń tọ̀hún ti nù kọ̀ wá dápọ̀ pé ẹni tó bá ṣe ọlọ́run ẹni tó bá ṣe ànábì ó lo domir ẹni pé pronoun ó wá lo pronoun fún ọlọ́run àti ànábì ó ní man ya'sihima ẹni tó bá ṣe àwọn méjèèjì kọ̀ dá yà bó ṣe dáta kọ́kọ́ yàtọ̀ faqala Rasulullahi sallallahu alaihi wasallam sọ بئس الخطيب أنت بئس الخطيب أنت ọ̀rọ̀ kọ̀rọ̀ lọ́lọ́ ń sọ lẹ́nu yìí ọ̀rọ̀ ẹnu rẹ tó ń sọ yóò dáa kul wa man ya'si Allaha wa rasulahu sọ pé ẹni tó bá ṣe ọlọ́run ẹni tó bá ṣe òjíṣẹ́ ni má sọ pé ẹni tó bá ṣe àwọn méjèèjì má má sọ pé ẹni tó bá ṣe àwọn méjèèjì má ẹ bá Nabi sallallahu alaihi wasallam bó ṣe sọ ní tó lè mú ẹbọ wá bó ṣe sọ nítorí lè mú èèyàn fẹ́ sọ anábì sallallahu alaihi wasallam di igbákejì ọlọ́run àdéhùn tí wọ́n sọ yìí nàbọ̀ kọ́ nínú sọ yóò mọ́sílẹ̀mù lọ́wọ́ o bóyá ọ̀nà ìrọ̀lẹ́ wò lẹ́nu hadithi eight hundred and seventy hadithi Adiy ibn Hatim ni sobi láti mọ̀ títí anábì sallallahu alaihi wasallam ogún ọ̀ràn wa ń ṣẹ́ ikú jẹ pé ẹ̀tọ́ ọlọ́run lèèyàn máa gbé fún un ibi ìlẹ́yìn gbọ́dọ̀ lákìyèsí pẹ̀lú àwọn ọ̀rọ̀ ìṣọkúsọ kan tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń sọ tí wọ́n ní ànábì alayé lọ́run alayé lọ́run ànábì ọ̀rọ̀kọ̀rọ̀ lélẹ́yìí. tí àwọn èèyàn bá ti ń wí ẹ mọ̀ wò pé n tí wọ́n ń gbà lérò wọn níbẹ̀ ni pé àwọn ń yin ànábì sallallahu alaihi wasallam kọ́lá tẹ bá ń pẹ́ àkíyèsí ẹlòmíì yóò máa bínú yóò máa ṣàgídí pé áá wọn fẹ́ ká pa lé máa. ṣùgbọ́n sì ni ntí àwọn àfáàní sọ fún yín òun ni pé ihun tó bá ti jẹ́ ẹ̀tọ́ tọlọ́run èèyàn kì í gbé fún anabi sallallahu alaihi wasallam torí tọlọ́run bá gan azza wa jal ó dìídì làámọ́lẹ̀ ni pé walillahil akhiratu wal ula olùwà ní èmi ni mo ní alkiyama èmi ni mo sì láyé kí ló tẹ̀ ń sọ pé alayé lọ́run lọ́la nàdì ọlọ́run lọ́láyé òun ló lọ́run sùúrù eléyìí ọ̀rọ̀ tí yẹ kí o kíyèsí ni ó súnmọ́ ẹbọ ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba ìgbé ìròyìn ọlọ́run ọba fún ànábì ni tó ṣe pé ọlọ́run ọba ò sì ní gbà láéláé ṣe pé ànábì gan sallallahu alaihi wasallam tó ń gan bá gbọ́ bó ṣe kọ̀ fún ẹni yìí ẹni tí ń sọ pé man yuti'i Allah wa rasulahu faqad rashad wa man ya'sihi ma faqad ọ̀rọ̀ àdàpè tó wá orúkọ arọ́pò orúkọ ọ̀hún náà ń pè ní pronoun arọ́pò orúkọ ó wá lo arọ́pò orúkọ fún ọlọ́run àtànẹ́bì papọ̀ ẹsẹ̀ kan náà lànàbì takò pé dárúkọ ọlọ́run lọ́tọ̀ dárúkọ ànàbì sallallahu alaihi wasallam lọ́tọ̀ sobi láti mọ̀ bí ànàbì sallallahu alaihi wasallam gan gbóhùn gan ṣe máa ń ṣọ́ra láti fi kẹ́nìkẹ́ kan ká má gbé wọn sí ipò ọlọ́run ọba. sọlẹ́ nàbí yìí ń mọ̀rọ̀ sẹ́lùn ànàbì tá ránṣẹ́ gan-an ọlọ́run ọ̀yọ́nú ti kójọ páwọn lẹ́ẹ̀fi ṣe igbákejì ni sheikh islam tẹ̀lé eh, muhammed ibn abdul wahab rahimahullah wọn wá fẹ́ mú ẹ̀rí wá wọn ní wà dalil wọn lè rí ọ̀rọ̀ yìí qawluhu ta'ala olúwa bá lọ sọ pé wa anna al-masajida lillah wa anna al-masajida lillah olúwa ní gbogbo àwọn ààyè tá à ń ti máa ń kírun ẹni pé àwọn mọ́ṣáláṣí jámù rẹ̀ ní lẹ́la olùwọ̀ba ló ní o gbogbo mọ́ṣáláṣí olùwọ̀ba ló ní o fala tad'u ma Allahi ahada olùwà ni ẹ gbọ́dọ̀ pé ẹlòmíì pẹ̀lú ọlọ́run ọ̀rọ̀ méjì lọ́wọ́ náà àyà yìí wa anna al-masajida lillah ọ̀rọ̀ kanu kí gbogbo àwọn ààyè tá a ti ń kírun ọlọ́run ọba ló ìtumọ̀ méjì náà ló tún wá bá wa anna al-masajida lillah yìí wá ìkànnì yẹn ike gbogbo àyè tá a ti máa ń kírun ọlọ́run ọba lónìí bákan náà wa annal masajida lillah gbogbo àwọn oríkèé oríkèé ara tá à ń fi máa ń fi ń sin lọ́run lillah olúwa ọba lónìí tábà lè wọnú tafsir ibn kathir tábà wọ tafsir at-tabari lil imam ibn jarir àbá ọ̀rọ̀ tí mo ń sọ yìí ń bẹ́ẹ̀ ipe wa annal masajida lillah wọ́n ní al-masjudu jamu masjidun wọ́n ní wàhúwá amákinu sọ̀lá òun náà ni àwọn àyíká ti ń kírun wa Sa'id ibn Jubayr rahimahullah inú àwọn tó ń jẹ́ àwọn àgbà náà tó máa ń tutọ́ fírí Qur'an ni wọ́n ní wàhúwá àdọ́ òṣùjòdò aidan ó tún máa ń jẹ́ àwọn oríkèé àwọn oríkèé tá a máa fi ń tẹ́ kọ̀kọ̀rọ̀ fún ọba àyà tó ṣe pé àwọn àáfàá súnà wọn fi ń ṣàlàyé pípé títẹ̀ kíyàn dídọ̀bálẹ̀ kíyàn kíkúnlẹ̀ kíyàn ọ̀tàkùn ìlànà anábì sallallahu alaihi wasallam torí pé kíni wà annal masajida lillah sọ àwọn kan náà àwọn tàbí'ùn ọwọ́ ní ìtumọ̀ masajid mana àádọ́ usujud àwọn oríkèé àlùwàlá oríkèé tá à ń fi ń ṣe lọ́run tá à fi ń ṣe ìbádà ara àwọn oríkì yẹn náà sì ní orí kò gbọdọ̀ tẹ̀fẹ́ lómi àfi Allah so bẹ́ẹ̀ náà ni ọwọ́ àgbọdọ̀ dá délẹ̀ láti fi kẹ́ lómi láti fi panlé bẹ́ẹ̀ náà ni eékún méjèèjì àgbọdọ̀ dá délẹ̀ láti fi kẹ́ lómi àyàfi Allah láti fi sàpọ́nlé yàn láti fi bọ̀wọ̀ fún yàn so ni pé mùsùlùmí ó gbọdọ̀ jìnnà sí àwọn nǹkan yìí ẹ̀tọ́ ọlọ́run ọba ni lèlá ẹ̀tọ́ ọlọ́run ni tí wọ́n bá ń gbé fẹ́ lómi ẹ̀rí pé náà làásọ̀lẹ̀ kan ìpọlọ́lọ́run ní yọnu àyùṣúlẹ̀ kàmáàwò ọ̀ṣàdùn kẹ́ ẹ gbé ẹ̀tọ́ rẹ̀ kẹ́ ẹ fi rò pọ̀ fún ẹlòmíì kẹ́ ẹ gbé fẹ́lòmíì kẹ́nìyàn wọn bá ṣí àìtọ́ lọ́ni tó wọn ọ̀gbà láéláé nù gbogbo tí wọ́n jẹ́ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ni ká bẹ̀rù rẹ̀ ní ìdẹ̀rù nù ọkàn so irú eléyìí èèyàn gbọ́dọ̀ ṣí àrẹ̀ fẹ́lòmíì ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ni ká gbára lé ká gbé ẹ̀mí tọ̀ èèyàn gbọ́dọ̀ ṣí ni ká wá ìrànwọ́ èèyàn gbọ́dọ̀ ké gbàmígbàmí lè bẹ́lú mi àfi ọlọ́run ọba níbi tí ń pa ẹnìkan kan ọ̀ká tó ṣe pé ọlọ́run ọba ni máa ń ṣe ṣé eléyìí òun ní jẹ́ pé èèyàn ò gbé ẹ̀tọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni ti tẹ̀ fún yàn ó gbọ́dọ̀ tẹ̀ fẹ́lú kan àfi ọlọ́run ọba nítorí ẹ̀tọ́ tọ́lọ́run nìkan ṣo ni wà á nílẹ̀ lè là á sọlẹ́yìn náà ó tún wá ní wàhálà tàbẹ̀rẹ̀ ma Allahi ahada èyí tí mo wá ń sọ yìí ìpè àgbọ̀dọ̀ tẹ̀ kí ẹnìkan mo ṣàlàyé lẹ́ẹ̀kan wípé àwọn àyà ti pọ̀ àwọn àyà pọ̀ nínú alukur'an ara rẹ̀ náà ni nínú suratu fusilat bí wọ́n bá ní wa min ayatihi nínú àwọn àmì ní ọlọ́run al-laylu wan àtọ̀sán wan-naharu àtọ̀sán wash-shamsu wal-qamaru òrùn àtòṣùpá nínú àwọn àmì ẹ̀mí ni la tasjudu lish-shams wala lil gbogbo àwọn nǹkan tí mo wá kà yìí òsán àti eh, òrùn àti òṣùpá yìí ẹ tẹ̀fẹ́ nìkan kan nù wọn wasjudu lillah ọlọ́wọ́n bá nìkan ṣo ní kẹ́ ẹ máa tẹ kọ̀kọ̀rọ̀ fún ní kẹ́ ẹ máa ṣe sùjúdù kẹ́ ẹ máa forí kalẹ̀ fún ní kẹ́ ẹ máa tẹ̀ fún. alẹ́dẹ̀ kọlakọ̀ fún nípa pé ọba tó ṣe pòun ló dá gbọ́ àwọn nǹkan wọ̀nyí gbogbo tí ẹ bá mọ̀ pé ọlọ́wọ́n ọba ló dá àwọn nǹkan yìí á kò lẹ́tọ̀ọ́ kí wọ́n tẹ̀ fún nǹkan náà. sùúrù ẹ̀ ló ṣẹlẹ̀ níjọ́ tí anabi sallallahu alayhi wa alihi حدثنا معاذ بن جبل فعوف الشيباني وني معاذ بن جبل وني صفاهم وني أنه أتى إلى الشام نبتون دي الشام فرأى النصارى يسجدون لأساقفتهم ووالكي أوان على الشام أو أفاوا أو يلالنوا أو يقتاكنوا وما تكقرفون دماغكي يسجدون سجود لولو سجود لولو ìtumọ̀ rẹ̀ sí ni pé wọ́n ń tẹ́kọ̀ kọ̀ọ̀rọ̀ ní kiri kí wọ́n máa ń forí wọn kalẹ̀ ó níbẹ̀ náà ni wà ulama ẹni wà ra'aytul yahudi wọ́n tó rí àwọn yahudi náà àwọn jíù yasuduna li ahbarihim wa rubanihim wa ulama'ihim àwọn àfa wọn àwọn tán jẹ́ ẹlẹ́sìn nínú wọn tán jẹ́ adarí ẹ̀sìn wọn a máa tẹ́kọ̀ kọ̀ọ̀rọ̀ fún wọn àwọn náà kì í forí kalẹ̀ onígbà tó ń wá rí báwọn wá ní faqala li ayyi shay'in taf'aluna hadha kí ló tẹ̀ ń ṣe báyìí fún àwọn àfa yín wọn ni hadhihi tahiyyatul anbiya wọ́n ní báwọn anábì ọlọ́run ṣe máa ń kíra wọn lélẹ́yìí colt ìgbà tó ń wá rí báyìí wọ́n ní wà náà nù àṣàkó ànínàṣínà àjìnàbí yìí náà ah èyí ló yẹ ká mọ̀ sí fànàbí wà náà o nígbà tá a bá ti fẹ́ rí ká máa tẹ̀ ká máa fi kí ká máa fi panlé ànábì sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ nígbà tó wá rà ànábì wa ṣe bẹ́ẹ̀ ànábì wa ní innahum kadhabu ala anbiya'ihim yìí àwọn kàmá xarọ́fù kìtàbàhùn gẹ́gẹ́ bó ṣe kí wọ́n ti yí tírà wọn padà náà bá ṣe yí tírà wọn padà náà ṣe ń parọ́ mọ́ àwọn anábì ọlọ́run o láwọ amárùtọ̀ àṣàdàn àyẹ̀sùdà àṣàdìn anábì tó wá ṣe àṣekí mo bá pàṣẹ kó dákẹ́nì kan máa tẹ̀ kọ̀kọ́rọ́ fẹ́nìkan ni la amárùtọ̀ márùn ẹ̀ta àǹtàṣùdà lọ́zọ́jì ha obìnrin ní bá kọ́ máa tẹ̀ fọ́kọ rẹ̀ o anábì ni torí náà ni pé èmi ò dánú eléyìí ń wo mi ì sọ ọ́ pé kí kẹ́nìkan máa tẹ kọ̀kọ̀rọ̀ fẹ́nìkan torí kò fẹ́ kí n torí kò fẹ́ pọ́nlé torí kò fẹ́ tẹríba fún kò fẹ́ rẹ̀ rẹ̀ ńlẹ̀ fún kò sì ti ń jẹ́ eléyìí nínú àṣẹ mi ànábi sallallahu alaihi wa alihi wa sallam bánabi ṣe kọ́lé léyìí wípé ká má ṣe fún un síbẹ̀ lẹ́nu kó sì wá dìde lónìí kí wàá ní òun ó òun máa tẹ òun òun ní gbà kẹ́nìkan kan kó má kúnlẹ̀ fún un òun ní gbà kọ́ mọ́ kúnlẹ̀ fún un sísí lọ́ọ́ dáa ni olúwọ́ba lọ́ọ́ dáa dà pé kò kí ń ṣe ẹ̀tọ́ rẹ̀ tí bá ti ṣẹ̀tọ́ owó òbí ni ò kí ń gbà sẹ́yìn òbí tó ṣe pé ẹ ní àwọn ọmọ tó lọ́wọ́ bá ní kí wọ́n lajú sẹ́sìn tí ẹ̀sìn òdodo yé wọn tí sọ̀rọ̀ nẹ́sọ̀ ọ̀rọ̀ sọ́lámù yé wọn tó yé wọn débi pé a kì í tẹ̀kẹ́ ló ní àfọlọ́run ẹ̀rí náà la kéwú débẹ̀ yìí so kí ni òun mọ̀ pé tọ́ òfin ọlọ́wọ́n bá ni wọ́n ń lò lẹ́yìn náà ni pé ìwọ náà ti wàá ronú sí ẹ dákun sí ìkúnlẹ̀ àwọn òbí kan ń yarí sí ìkúnlẹ̀ sójú oúnjẹ ni sójú ọ ni ẹ dákun kí ni nfa ni ọmọ tó ń kúnlẹ̀ fún ni tí kò ní ẹ̀kọ́ pẹ̀lú ẹni ìfi ọkàn ìjìlá rẹ yóò kí ọkúnlẹ̀ kọ́ra ìfún tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń jẹ́ àwọn ọmọ tí àwọn ọmọ tí wọn kì í ṣe dáadáa kò sí nítorí kan pẹ̀lú pàtẹ́ kí òbí yàn kan láàárọ̀ òbí yóò sì ní bínú àmọ́ ọmọ tó bá gbọ́ súnà nẹ́sọ̀ lọ́wọ́ sálámù yìí tó ń bá sálámù sí ọ ọ wà bínú bí asálámù alaikum yẹn ni pé kí àlàáfíà ọlọ́run kọ́ máa bá ọ Allahu akbar lómi ò bínú ni má sálámù sí má láyéláyé rẹ̀ mọ́kìnní má irú eléyìí kò bá a mú ṣètọ́nù ti sá wọbẹ̀ ní ṣùgbọ́n ni pé bákan náà àwa tí irú nǹkan báyìí yé wa ẹni pé tí a kí ọ̀rọ̀ ọlọ́run débi tó yé wa pé a kúnlẹ̀ kéèyàn wàláyé àwọn iṣẹ́ tá à ní ṣe ọ̀pọ̀ gan a ní ṣe kájí ká mọ̀ pé èèyàn kò kí ń ṣe bí máa ń ká ìpàṣẹ ni tó bákan náà kájí kó yé àwọn èèyàn wípé kì í ṣe pé bóyá a fi ń ṣe àrífín sí wọn lẹ́yìn náà àwa tó kún fún àwọn iṣẹ́ dáadáa ní àlékún láti máa ṣe fún àwọn òbí wa pàtàkì jùlọ pàtàkì jùlọ tí wọn fi ń rí i pé á nǹkan kí nǹkan nǹkan tí ọmọ yìí ń ṣe tí ó fi yé wọn pé àṣẹ ọba tó pa eré yìí láṣẹ wọn náà lọ pa aláṣẹ pé kọ ọmọ sí dáadáa sí àwọn náà wọn ni pé ọlọ́run bá ní wa ẹnì masajida lillah gbogbo àwọn àyè tá a fi ń kírun ọlọ́run ni yẹn ni pé mọ́ṣáláṣí ọlọ́run ọba ọ̀tọ̀ ọlọ́run ọba lónìí sọ́kàlọ́ gba àwọn eréke tí ń bẹ ní ara wa olúwọba lónìí mo ní ìtumọ̀ méjèèjì náà ni ọba ọ̀rọ̀ yìí lọ tó wọ́n ní wàlá tad'u ma Allahi ahada fàlá tad'u ma Allahi ahada olúwa ní ẹ gbọ́dọ̀ pẹ̀lú mi pẹ̀lú mi wọ́n ní pé ní tó bí ọlọ́run ọba nú wọ́n ní kí wọ́n máa pè ọlọ́run ọba kí wọ́n máa bẹ̀ kí wọ́n máa ṣàdúà kó tó máa pẹ̀lú mi kún ọlọ́run kí wọ́n máa ní ya Allah ya Allah ya Allah kí wọ́n máa ní ya rawka ya ilu kí wọ́n ti gbogbo ya rawka ya ilu ẹ̀kí ń bẹ nínú àwọn àdúrà táwọn yẹn máa ń ṣe fúnà náà ní ya rawka ya ilu sọlọ́nà ní ń jẹ́ arúwà bílà sádà bílà sádà bá bílà sọlọ́wọ́ bá ní ń jẹ́ bẹ́ẹ̀ burú àwọn nǹkan wọ̀nyí ahamu sakaku kàláwì yáàṣù sọlọ́nà ní ń jẹ́ bẹ́ẹ̀ irú eléyìí wala tad'u na Allahi ahada yóò kí ń pẹ́ lómi ọ̀gbọ́dọ̀ máa pẹ́ lómi ìkún ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá ń sọ nínú àwọn àyà oríṣiríṣi nínú alukur'an tó pọ̀ wípé gbogbo ẹni tó bá ń pẹ́ lómi ha ó sì òfò tí ń pẹ́ lómi ìkún ọlọ́run àbí ń pè nǹkan mi kún ọlọ́run ibi náà ni ẹ ti ráwọn ẹlòmíì tó ṣe pé àwọn àfáà làwọn tiẹ̀ máa ń pè olùkọ́rọ̀ Jìlání wọ́n máa pè é Jìlání wọ́n jọ burú fún mi o olùkọ́rọ̀ gbà mí o àmọ́lá Tìjání gbà mí o Ibrahim Niyasi gbà mí o búláàlà gbà mí o búláàlà búláàlà búláàlà instead tí wọ́n láàrin àlọ́ búláàlà ni wọ́n máa wí àwọn míì àwálù àwálù instead kan pọ̀lọ́hún àwálù ni wọ́n máa pè kọ́lẹ̀ lómi fọ́tò rẹ̀ ní ó gbé síwájú ni wọ́n máa wò pé tóun bá ti ń wo báyìí orí ọmọ jẹ́ tòun yóò léyìí ẹ̀bọ ní pẹ̀lú Ọlọ́run ọba olùwọ́ bá ń sọ̀rọ̀ suratul mu'minun wa man yad'u ma'a Allahi ilahan akhar ẹni tí bá ń pè é lómi pẹ̀lú ọlọ́run ọba ẹni pé ó ń pè é ọlọ́run ó ti ń pè nǹkan lahu bihi kò sáwìjàre fẹ́ nìyẹn olùwà ní kí ló fẹ́ wí kí ni kí ni àwíjàre tó fẹ́ wí kí ni complaint tó lọ fẹ́ ní ni evidence fi lè máa pè nǹkan yẹn tó fi lè máa pè bó ṣe ń tó fi lè máa ní kó ṣe nǹkan fún ọ ipò gbẹ́mi tẹ̀ òun ló gbára lé ìjọba àwọn yẹn máa ń sọ wọn ní Ibrahim láyé àwọn nìyáàsì lọ́rùn àwọn nìyáàsì ní jíjẹ àwọn nìyáàsì ní mímú àwọn orí eléyìí ẹbọra ńlá ni pẹ̀lú Ọlọ́run ọba olùwà ńlá burhanu la obì kò sí nǹkan tó fẹ́ wí láwùjáre tó fi lè olè máa pè nǹkan yẹn torí pé kíni sí nǹkan yẹn lọ ọ ni ń lọ́dọ̀ olùwà ní ẹni tó bá ń pè nǹkan míì lẹ́yìn ọlọ́run fa innama hisabuhu inda rabbi olúwa ní ìṣirò rẹ̀ ń bọ̀ wá olóyún sì ṣirò ṣẹlẹ̀ lọ́dọ̀ ọlọ́run innahu la yuflihul kafirun olúwa ní ẹni tó bá ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run tó bá kú kò ní la o nígbà tó ọba bẹ́ẹ̀ kò lè kò lè ní bákan náà olúwa bá tún sọ ọ́nà sọ́lọ́tù nìsà àyà ọgọ́rùn-ún kan àti mẹ́rìndínlógún one sixteen olúwa ní inna Allaha la yaghfiru an yushraka bihi ọlọ́run ní mi lè fèrè jiyàn kí n ò ṣẹbọ pẹ̀lú mi ilé gbà wa yaghfiru ma duna dhalika liman yasha ọmọ nǹkan mi ti yàn bá ṣe mo lè forí jiyàn tí ì ṣẹbọ tí ì ṣe kúfúrú wa man yushrik billahi faqad dalla dalalan ba'ida ẹni tó bá ṣẹbọ ó ti nù yányán ẹnikẹ́ni tó bí ń kẹ́ lómi kan lọ́hùn ń tọ́hún ti sọnù yányán àwámọ́rí ni ènìyàn ó ti yọ wọnú náà lọ tí ó ra síbẹ̀ yányán ọlọ́ba kó là wà ń bẹ̀ o kó là wà ń bẹ̀ tó bá kan náà káfílẹ̀ mà bí ó ṣe lágbára tó ìmọ̀ ẹlòmíì ìmọ̀ ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó lọ́ọ́ fi sọ pé ìwọ tó ń bá ń ṣẹbọ pẹ̀lú mi láàbùrù hàn lẹ́wọ́ bìí ò lè rí àwíjàre kankan tó fẹ́ wí tó fi lè ní tó ní ọmọ ẹ̀sìn nìyí irú ẹ̀ ni abdullahi bin mas'ud radiyallahu anhu tó ní òun bí anabi sallallahu alayhi wa sallam ó ní sa'altu nabiyya sallallahu alayhi wa sallam ó ní òun bí anabi ìpè ayò dhanbin a'zamu ìpè ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù inda Allah lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ wo lẹ̀ṣẹ̀ ńláńlá tọ́lọ́run ni pé ah, ah, ẹ̀ṣẹ̀ ńláńlá lélẹ́yìí níbi ìrìwọ́yà mi ó ní ayò dhanbin akbaru inda Allah ó ní ẹ̀ṣẹ̀ ló tóbi jù lọ́dọ̀ ọlọ́run ọba qal anabi sọ fún pé an taj'ala lillahi niddan ó ní kó o máa wá orogún fún ọlọ́run kó o máa wá ẹgbẹ́ ẹnì kejì tó máa gbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún tí kò kí ń ṣe ọlọ́run kọ́ọ̀lù tó ṣe pé wàá wá khalaqaka tí kọ́ ọlọ́run ọba yẹn lọ dá ọ ẹ̀wọ̀n kan an taj'ala lillahi wàá wá khalaqaka tí kọ́ ọlọ́run ọba lọ dá ọ kò sì máa lè wá pé ẹ̀tọ́ rẹ̀ fún ẹlòmíì ìbéèrè tí mi bí ẹni pé gbogbo àwọn tó ń pè yìí tó ń pè wọ́n kún ọlọ́run tó lọ lóhun ọ̀fẹ́ ṣáwọn ọlọ́run káwọn náà dà ọ́ tí wọ́n náà bá ti lè fèsì páwọn ni wọ́n dà ọ́ ní tó kù sẹ fún ọ ni pé kí n ò jìnnà sí i nígbà tí anabi sọ fún báwọn pé akin ah, ah, ọmọ ẹni ẹsẹ ńláńlá an taj'ala lillahi niddan wa huwa khalaqak kọ́ máa wá orogún pẹ̀lú ọlọ́run tó yẹ kó wọn ló sì dọ̀ kọ́l abdullahi ni mo sọ pé a ah, lahu inna dhalika la'azim inna dhalika làzim pé a ah, ẹbọ yìí ṣe yìí ó tóbi lóòótọ́ torí pé ẹni yẹn kọ́ lọ dáyà bóòlù ní ṣùgbọ́n máa fi kẹgbẹ́ ọlọ́run ọba ẹ dákun nbí sheikh islam muhammed ibn abdulwahab rahimahullah tí wọ́n fi ká mà nínú nǹkan tó jẹ́ ọ̀ràn yẹn fún wa tó yẹ pé dandan ni bákan náà tábà tó wà máa tán àgbọ̀dọ̀ wa máa lò ó kì í ṣe pé akẹ́gbọ̀dọ̀ máa sọ pé a ah, ọlọ́run nígbà kéèyàn ṣẹbọ ọlọ́run ọ̀fẹ́ bọ́ o ọlọ́run yíyọnu ṣẹbọ tòun ti bí ẹ̀nà tábà gbà bẹ́ẹ̀ tán tó mọ̀ táwọn ọmọ bẹ́ẹ̀ tán ọgbọ́dọ̀ tó wá máa wá lò lílò rẹ̀ ni pé ìyẹn máa jìnnà sí gbogbo nǹkan tó bá lè jẹ́ ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì gbogbo tó bá ti lè mú ìgbé ẹ̀tọ́ ọlọ́run ọba fún nǹkan míì mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí yányán torí pé kí ni ní tí yóò ba gbogbo sẹ́yìn jẹ́ yányán ni yóò ba gbogbo sẹ́yìn jẹ́ yányán ní ti ń jẹ́ ẹbọ yìí àti iṣẹ́ rẹ tí yẹn bá ṣe ìyẹn lọ mọ́ka ni ìyẹn ń kírun ni ìyẹn ń yẹ zaka ni ìyẹn ń dẹbi pọ̀ ni ìyẹn ń kí alukur'anu ni gbogbo àwọn nǹkan yìí ìyẹn ní ba lọ́dọ̀ ọlọ́run ọba máa wò ìyẹn ní ba lọ́dọ̀ ọlọ́run ọba máa innahu man yushrik billah faqad harrama Allahu alayhi aljanna tíri ẹnìyẹn bá kú ẹ gbàgbé pé yọ wà aljanna èèwọ̀ ni láti wà aljanna irú ẹnìyẹn wà ní wà ònà ẹnìyẹn ó gbélé sínú náà ni kọ́lá kò tó ní rí ẹnìkankan tí ó jẹ́ onírànwọ́ fún nínú náà ṣùkọ́ làwọn bá kó ṣàánú fún wa ẹ̀wù báwọn mùsùlùmí lọ́pọ̀lọpọ̀ ń tà ń sọ yìí bí mùsùlùmí ṣe kún síbẹ̀ tó ń ṣe bámú náà ni ojúṣe èmi àtiwọ tábà tí ń gbọ́ kí ní ìtàn ara òyìn ti ń ṣe ká dákẹ́ ká dákẹ́ o ká má dákẹ́ ká má ṣàlàyé fún wọn ká má síjú kó sì máa hàn títí àlàyé tá ń ṣe yìí àlàyé kórìíra kọ́ bẹ́ẹ̀ ni àlàyé ìwà oríire fún wọn ni àlàyé ìfẹ́ láti má wọnú náà náà ni fún wọn ìfẹ́ láti má jẹ́ kí gbogbo iṣẹ́ wọn kó bàjẹ́ náà lélẹ́yìí ìfẹ́ láti má jẹ́ kí wọ́n ṣe òfò láyé àti ní alkiyama tó abẹ́rẹ́ ọba subhanahu wa ta'ala kí ọlọ́run kọ́ mọ́ṣá fi ọ̀rọ̀ rẹ̀ kọ́ mọ́ṣá fi yé wájú báyìí lọ mo ti wá ń jẹ́ ẹbọ nínú ọ̀rọ̀ nínú àdìsọ́kàn nínú ọ̀rọ̀ nínú ìṣesí nínú iṣẹ́ ṣíṣe kí ọlọ́run kọ́ mọ́ṣá gbé wa jìnnà sí kí òfin ẹ̀ṣẹ̀ wa lé ojú ọ̀nà gbogbo jù báyìí lọ wọn àti àti wà ń bẹ̀rẹ̀ kọ́ ọlọ́run kò ṣe àlékún àánú rẹ̀ fún wa abẹ́lọ́run fún gbogbo àwọn tí wọ́n ń gbé ètò yìí lọ́wọ́ pàtàkì jùlọ àbúrò Mukhtar kọlọ́mọba kó bá wa ṣàwọn ní ẹ̀sán olóore kó bá wa ṣe àlékún ìpínlápá fún wọn jù báyìí lọ هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك